akíwòwò ọmọ yorùbá jákèjádò gbogbo àgbáńlá ayé ìṣọ̀kan Oòduà TV network ni ó rìnrìn àjò wá sí ìlú tí a wà yìí ẹ ní ọ̀kan nínú ilẹ̀ yorùbá ni ṣe rí ohun tí àwọn fúlàní fi màálùú wọn ṣe ní ẹ̀gbẹ́ ilé báyìí ẹ̀gbẹ́ ilé kan ni wọ́n tún da màálùú wá yìí o ẹ wá wo ọmọ kékeré tí wọ́n ní kó máa da màálùú wọnú ìlú àwọn ọmọ ẹgbẹ́ ODF àwọn ni wọ́n mú fúlàní yìí ní ilẹ̀ Yorùbá kan rèé o ní ìlú Ọ̀yọ́ ìṣọ̀kan Oòduà TV ló gbé ilé ìbáyìí ẹ wo ọmọ tí wọ́n ní kó máa da ẹran káàkiri láàárín ìlú kí lorúkọ ẹ kí lorúkọ ẹ ẹ Muhammadu kí lorúkọ ẹni tó rán ẹ wá bí kọjú síbi kí lorúkọ ẹni tó rán ẹ wá bí. Awalu. ẹ Awalu. ibo ló ti ń da ẹran bọ̀ ilé janari. ilé janari. ta ló ń jẹ́ bẹ́ẹ̀. ta ló ń jẹ́ bẹ́ẹ̀. dáhùn ta ló ń jẹ́ mo gbọ́ yorùbá dáadáa yìí tó ń sọ yẹn ń kọ́ ó fẹ́ kí n fọ́jú mọ́ ẹ lórí. ẹ ibo lọ̀gá ẹ wà. ọ̀gá mi. ẹ january. january ibo lọ̀gá ṣé ibi báyìí jẹ́ ilẹ̀ bàbá ẹ. dáhùn ṣé bí ìjẹ́lẹ̀ bàbá ẹ ibi ò kì í ṣe ilẹ̀ bàbá ẹ kí ló wá dé tó fi wá dẹran wá bí yìí àbọ̀ mọ̀ pé màálù lè ṣèyàn léṣe níbi tó wà ẹ́. má bínú èmi ò mọ ìwọ fẹ́ màálù. o mọ o mọ ṣé etí ẹ di òògbọ dáhùn etí ẹ di òòmọ pé wọn ní kó má ja màálù wá síbi báyìí mọ. o mọ o mọ pé èkejì ẹ̀dá ibo ló sá lọ. mi ìlà lọ. o èkejì ẹ̀ tẹjọ wá síbi báyìí ṣé bọ́ ló gbọ́ Yorùbá. bàtẹ́ mi ò mọ mi ìlà lọ wà látàlá ẹ̀mí ò mọ. o eh? mọ ṣé talẹ́ni tó ni màálù tó ń ìwọ àti ta ni ìwọ àti ta ni kó pe bàbá ẹ ìwọ àti ta ni bàbá ẹ ràn ẹ kí ni ó dé tí bàbá ẹ ò ṣe dẹran wá bí ìtọ́jà pé wọ́n ló ràn wá dá mi lóhùn. tó ti rí ẹ̀gbọ́n mi kò sá lọ èmi ò mọ kí. ẹ̀gbọ́n ẹ wá dàbá ẹ. ó ti sá lọ. òun ni wọ́n mi máa bẹ̀ sẹ́wọ́n yẹn tẹ́lẹ̀ ìjọ níbẹ̀ nàìjíríà. má bọ̀ ìkan Oòduà TV lẹ̀ ń wò yẹn àwọn ọmọ ẹgbẹ́ ODF àwọn ni wọ́n mú Fúlàní yìí àárín ilé ni wọ́n tún ti ń da ẹran báyìí o ìpínlẹ̀ ọ̀yọ́ la wà yìí ṣe rí wọn báyìí bó ṣe ń ṣe nìyẹn o tọ́ba wa ti wá ṣèkà tán wọ́n á sá lọ àwọn nǹkan tẹ́ni táwọn ẹni ẹlẹ́ni gbèsè gbẹ̀lẹ̀ wọn gbogbo ẹni màálùú ti jẹ tán yìí àwọn lẹ̀ ń wò yìí o àwọn lẹ̀ ń wò yìí ṣe rí wọn ṣe rí wọn o o ló fẹ́ kírun ṣé ìwọ ò gbọ́ pé wọ́n ní kó má da màálù wá sí ìgboro mọ́ tẹ́lẹ̀. o ò gbọ́. dáhùn ibo lẹ ẹ wà. o ò gbọ́ pé ní kó má da màálù wá sí ìgboro. ṣé ìwọ ò mi. mo mọ̀ ẹ wà tani wọ. èmi tani ọmọ tani. mi ò mọ ọmọ ẹ tó jẹ́. ọmọ January. January. ta ló ń jẹ́ January. January. dáhùn ta ló ń jẹ́ January. ọ̀gá. ẹ lọ piyana alaji biyamora ha ɓe ɗo taɓana kemi nanayi gise to goɗɗo ne hoccemi film dúmẹdúmẹ ayé mi bóni. sẹ́ẹ̀rì bọ́ ṣe ń ṣe nìyẹn o bọ́ ṣe ń ṣe nìyẹn o. bẹ́ẹ̀ mọ̀ tó kọ́ ọ̀dọ́ tẹ́lẹ̀ janara. wọ́n sọ pé àwọn ọmọ kan àwọn ọmọ january ìlú ọ̀yọ́ la wà yìí o àwọn ọmọ ẹgbẹ́ odf ló mú wọn. cure e eh, toto mi kule la tel janara jodin bi mi se de baro de mi julay na mi mono dango wiya mi yawno habe nangi goɗɗo ni ko makka ni o ko ji ka sudu patai so patai anda ngo faro janara bó ṣe jẹ́ nìyẹn o so bí wọ́n ṣe wà ẹ́ nìsín à ń mú wọn lọ báyìí ìròyìn tó bá kù wá jẹ́ kẹ́ máa gbọ́ o. makani ló mọ́nà wọ́n lẹ́sìn wúrọ̀ kọ. ìròyìn tó bá kù wá jẹ́ kẹ́ máa gbọ́ ó mẹ́kì kọ́ ta ló ń pè. bàbá. ta ló ń pè ẹ máa wo irú àwọn ọmọ tán ní kó máa dáràn yìí. bàbá. stop kọ yẹn yọ̀ọ̀ká náà ẹ máa worú àwọn tó ní kó máa jẹran. tọ́pù ẹ̀ ọ ni wọ́n fẹ́ sọ̀rọ̀. ta ló fẹ́ sọ̀rọ̀. káwọn kò ń jọ jíǹgì. ta ni wọ́. ta ni wọ́ náà. ta ni wọ́. ṣe rí wọn irú eléyìí kọ́ ni kó máa jẹran láàrin ìlú. ta ni wọ́ ta ni wọ́ gangan.